بسم الله الحمد لله الذي بنعمته أصبحنا رفيقا الإسلام وكلمة الإخلاص وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة إبراهيم وما كان من المشركين صلوات ربي وسلامه the pàṣẹ káwọn ọkùnrin pẹ̀lú àrùn rẹ̀. Ọba tí ń gbé ثم صل وسلم محمد صلى الله تعالى عليه وسلم مواليه عمليه إيقانكم سبيلا من الشيء ولا يبالى سيوكي وتواتيه oníṣẹ́ ọjọ́ ilé ìtàlẹ́ ní owó àti nínú oṣù sọ́fà tó jẹ́ ìgbìyànjú 40, 43. Ambil boleh usul boleh boleh kembali lima orang. Ini adalah sisi orang semua. Nah, sisi orang orang betul kecuali kita belum masukkan kepada ukuran sebagai wajib. Ukuran macam apa? Ujian untuk beri kepada jawab بذنوبهم وما يعلم ذنوبهم أعادتي يوم من يوم سعيد أبدوني أبدوك بذنوبهم masih berkata oleh semua berkata oleh dua orang orang yang berkata siapa sih semua ini berkata semua juga berkata berkata bahwa ini adalah prosedur semua yang berkata siapa ini berkata orang orang yang berkata ini bukan tubuh itu mewah wọ́n wà tó ní ìdájọ́ tó wà tó bá tó wọ́n ní wà ní orí ìṣèjọba rẹ̀ wọ́n á tó ní ìdá wọ́n tó ní ìwà tó wà láyé àti ìdàgbà lọ́wọ́ àwọn ènìyàn ṣé wọ́n lọ́wọ́ àwọn tó ń fi àbúrò yìí àdúgbò ẹgbẹ́ ọ̀gá lòdì náà ṣé ìyọ́sọ̀tò ìyá òun kọ́ lọ́wọ́ ní ẹni tó wà òun kó ṣe ọ̀rọ̀ iṣẹ́ wọ́n lọ wọ́n tó ṣe yóò ga ìbí yóò ga àpàlẹ̀ wà lọ́wọ́ ga tí wọ́n lọ ilé ilé àti ilé ilé tó ó mọ̀ sí pé wọ́n ká lọ́wọ́ wa náà yọ ọ́ yóò yọ ga àwọn oṣù sí àwọn Nàìjíríà ẹni tí sọ àwọn èèyàn kúrò ní ibi ọ̀gá kókó ṣọ́ọ̀bù wọn wọ́n kó ṣọ́ọ̀bù tó lọ kó ṣọ́ọ̀bù òun lè gbé ilé ọ̀gá ìdílé ọ̀gá sí dáadáa tó wọ́n ti ń ṣe ìgbé ayé

so òun ló ló lẹ́gbẹ́ ọlọ́run pé wọ́n yọ̀ tó dà òun kọ́ tó sí àwọn orí ìdíyà so ibi tó bá lọ́wọ́ ẹ̀ bá yọ sí ní ẹ̀yẹ bá tó ti ronú lọ ẹ̀ bá ti ronú torí gbogbo tí ó tẹ̀ sí àyíká ìwé pé láti tẹ̀ àtàwọn kan tó ti tí ó wá dà ní tí ó dà bẹ́ẹ̀ wọ́n náà lọ sí ní níbi ìyá gbọ́ ọmọ ìdíyà ìdíyà ìdíyà ìdíyà àtúntò yẹn lórí ìgbàgbé láwọn àṣìkí ẹ̀jẹ̀ ní Dubai wọn fẹ́ gbọ́ orílẹ̀-èdè Nàìjíríà wọn gbọ́ orílẹ̀-èdè fún àwọn ìwà fún orílẹ̀-èdè báwọn wà ló bẹ́ẹ̀ ni wà á lórí ìròyìn tí ọmọ Nàìjíríà bá dé bí wọ́n ṣe máa ń ṣẹ̀dá wọn sọ àwọn kọ́rọ́ ní ìdíje tí wọ́n ṣe lórí ọmọ nàìjíríà ó yàtọ̀ sí orí láwùjọ ìlú olùkọ́ àìníyà tó ó wé ṣéṣì àbẹ́sì tàbí ṣéṣì àwọn àwọn olùwàsọ̀rọ̀ sí orí àwọn ìlú àìsíkàkìlà ẹ má pàlẹ́ ní ọ lẹ́yìn ọdẹ ìdá tí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè tí wọ́n lọ́wọ́ bá bẹ́ẹ̀ tó nígbà wọn ó bèèrè wọn tí wọ́n mú bèèrè lórí ẹ̀jẹ̀ nígbà wọn bá sọ So nínú àwọn ìyá rẹ̀ àwọn ọmọ àgbé ìjọba ọmọdé àdúgbò ọ̀dà àti ìjọba ọmọdé èyí tó lọ sí ọ̀dà ìjọba ọmọdé máa lọ sí ọ̀dà sí ọ̀dà síjọba ọmọdé máa lọ sí ọ̀dà sí ọ̀dà. So nínú ilé ó lè wá náwó àyíkí ẹrù Nàìjíríà rẹ̀ ó lè wá lọ àyíkí ẹrù. So àpamọ́ ìjọba àpamọ́ ìjọba àti wọ́n lè ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa náà yẹ pé ilé yóò fún ọ̀nà tó kọ̀ ọ̀rọ̀ ń bá ṣe ọ̀nà tó kọ̀ ọ̀rọ̀ ń bá ṣe òun náà yẹ pé pé ó dá lọ́wọ́ tó léde. ẹjẹ́ àyìnbá ti ń yọ ọ̀rẹ́ iṣẹ́ nítorí ti tó bá bàjẹ́ tó bá ń lò ó. pé lọ́pọ̀lọpọ̀ wa ní lè jẹ́ owó sáyè ìyẹn nígbà yẹn sẹ́yìn àdìgbé tẹ́lifí tètè lọ́dún àwọn ẹ̀yìn ìgbẹ́ tí náà tó ti lè yẹ. tó bẹ́ẹ̀ ni o lé àfẹ́fẹ́ kí ọwọ́ àdúgbò yìí ẹni mo wá àdúgbò yìí sì ti máa ń wá wá bẹ lọ́wọ́ wá ẹni wọ́n fẹ́ gbé fún àwọn ẹ̀ka ọ̀dọ́ lẹ́yìn ọ̀sán àmì ìwà yẹn tuntun wá àtúntò wọ̀ọ̀dà ìwọ̀ọ̀dà. Ìjọba ọ̀dà ìwọ̀ọ̀dà àti ẹ̀rẹ́ sí ìfowópamọ́ pírọ́jẹ́tì báyìí. Pírọ́jẹ́tì yìí lọ bá yẹ wọ́n ṣe yẹ. wà ní ọ̀nà àlejò àwọn ọ̀dà ìwọ̀ọ̀dà mi ò dúró pẹ̀lú gbogbo ẹgbẹ́ ti máa dà gbogbo ẹ báyìí. Ṣé ìjọba òfin ẹ̀ ti wí ìrìn? Tòwé kuwa mungkin juga konstitusi Nigeria ó sì bá wọn lò pé níbo ìlú ẹ̀ ti pa Nàìjíríà jẹ níbo ìlú pa jẹ torí pé gbogbo tí a gbà lọ́pọ̀ pẹ̀lú òun náà ní ipa pẹ̀lú lójú òun náà para pẹ̀lú lójú ló wá lọ́wọ́ ilé lóṣù ilé lọ́tà láyé ló wá lórí ìwà dáadáa. العبد العبد عائشة على أن ترى في مسكينة تكون صدفة تحكيم تحكيم بلاد المسلمين أمي ìtúlẹ̀ wá ohun sòrò ilé yìí yóò sòrò nàìjíríà yìí pé àlàáfíà pàdé òun lọ́wọ́ àti ọjọ́ ọ̀rọ̀ ọ̀sùn àti ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀sẹ̀. èyí tá a lọ́wọ́ àti tó ń fa ń wá ní ààrẹ lọ́jà àgbáyé náà torí ní ìṣòro rẹ a lè máa wọ àwọn méjì ní lára ìṣòro wọn ní o wọn ní ibi o ṣùgbọ́n mo ní wọ́n àwọn ẹgbẹ́ tó ń fẹ́ dára mọ̀ fún àṣàrà mọ̀ kí n máa fẹ́ tẹ̀lé ọ̀fẹ́ tó ní àṣàrà mọ̀. ibi tí wọ́n àwọn èèyàn ò fẹ́ yẹra fún àṣàrà mọ̀ fún àṣàrà mọ̀ òkú àjà ọlọ́wọ́ jẹ́ ẹgbẹ́ tó sọ̀rọ̀ nípa láti sọ nínú àwọn ohun àwọn orí àgbẹ̀dẹ́gbẹ́ nínú àwọn àgbẹ̀dẹ́gbẹ́ ó ní òun 我们认为中国民族的后人传来的，说不要我们来的，我还是不认，我还是不认，不认不认，祖国是哪个来的？我不认，我是娃娃，我是自己，你不，我们的，我们的娃，我是哪里？哪个来的？你把这个命。 ọlọ́run ló wọlé ká ọmọ rẹ̀ ó sì pé ìwà ìpàdé kò sí ọlọ́run ló ń pa owó ìwé tí ọmọ ẹni jáde kò sì pé kò sì sí ọ̀dà wa tó kọ́ ní ẹni jáde kò sí ọ̀dà wa tó kọ́ ní ẹni jáde ìjọba lè lọ pé àwọn tí ilé àwòsàn àwọn pé àwòsàn nílò láti ẹni pé kí ẹ máa ń lò síbẹ̀ ìjọba ọ̀sán àwòrán àwọn tí bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ yẹn wọ́n mú fún òkúta àwọn tó ní òwe àti ìgbà ìjọba ọ̀pọ̀lọpọ̀ pé ìjọba yẹn ń ṣe ó ti ní àwọn ará nàìjíríà wọn lè ra àwọn ará láàrin ilé ìlú ìṣúná ó tó tó ara wa nígbà tí wọn bá ń bá ẹ̀rọ ìjọba sọ̀rọ̀ pé ọ̀sẹ̀ àwọn ọmọ ìgbà يفعله ثم الله عز وجل ومولانا إليك يدعو عبد يسقط بالحري يسقط بالحري ولو يقام يوقع عليه ولو يقام يوقع عليه àwọn dára lọ́wọ́ sí ìgbà ìgbọ́n pàdé ní ọ̀pọ̀ àti ìgbà yìí láti àwọn àti tí ó dára yìí

òun ló Ini dia

تقارير امر الله من لم يصدق فانه سيد الجميع حسبه الله عليه وهو يولى مسلم القران مسلم القران وهو يولى عليه يا مكبر يا صادق ولا تغضبه فيسكن سنه وقوم سوره الله قال المسيح ربنا ولا يضرهم ربنا آتنا الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا رزقهم وكرم أعداءنا وارزقنا لقوم الأمين اللهم إنا نعوذ بك من البلاء ودرك الشقاء وسوء القدرة وشماتة الأعداء اللهم أعزنا عن الأمور كلها وأعلمنا من الدنيا وأعلمنا من اللهم نسألك من دعائك قوة ذلك بأباسك وقوة ذلك مع فضل الدعاء إنك مرض الدعاء بالقرآن إنك لا تكون بنهاية وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته